ṣẹ́rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú wo ẹ jẹ́ ká jọ̀bọ̀ ojú tó ọ̀tá fa sókè tó yíjó borí bọ́bá ayé orí kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù ọ̀rá ayé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á túmọ̀ ní pẹ́jálẹ̀ jáǹjẹ́ sanra olódùmarè ó máa fi àkọ́kọ́ jẹ dá ènìyàn ló sọ̀ra wọn dá tó ní ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́ ènìyàn. ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ń lọ ròyìn jẹ́. Hmm, hmm. ìṣẹ̀lẹ̀ ńlá gidi ni o ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán ìṣẹ̀lẹ̀ tó yani lẹ́nu ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé béèyàn bá tún gbọ́ yóò tó ronú wípé àṣà yé kù síbì kan hmm. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá àjọjẹ gbádùn ètò ìṣẹ̀lẹ̀ ńlá tá a gbédè o àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ ń fàsìkò yìí kí wa gbogbo ojú tó ń wò mí káàkiri gbogbo ayé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí ètò ìṣẹ̀lẹ̀ ńlá náà lètò tẹ́ fẹ́ wo ẹkú ọjọ́ mẹ́ta kan náà nàìjíríà ta wà yìí ṣé lóòótọ́ la lófin nàìjíríà ta wà yìí ṣé lóòótọ́ ló jẹ́ àwọn adájọ́ wà nàìjíríà ta wà yìí ṣé lóòótọ́ ló jẹ́ pé ìdájọ́ òdodo wà torí pé tó bá jẹ́ àti àwọn agbẹjọ́rò nàìjíríà àtàwọn adájọ́ nàìjíríà ẹ bá ń bi wọ́n pé ṣé wọ́n lọ́lọ́run ṣá wọ́n á rojú ọ̀nà báyìí nàìjíríà wọ́n á dẹ̀ máa torí orí òdodo gbọgbó kéèsì adédọyìn a ti ń ṣe nísìn ó ti lọ bí ọdún ó ti fẹ́ tó ọdún méjì tá a ti wà lórí ẹ̀ tó bá di november ọdún yìí á pé odindi ọdún méjì jangiliti ṣùgbọ́n lágbára ọlọ́run kò ní di november kí ìdájọ́ òdodo tó ṣẹlẹ̀. ẹ jẹ́ fọ̀rọ̀ òkèrèmàdù wọlé ẹ wo òkèrèmàdù èké òkèrèmàdù sẹ́nítọ̀ tẹ́lẹ̀ ọjọ́ wo ni ẹ gbọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà táwọn ará yúróòpù tí wọ́n yarí wọ́n ti ẹ̀fẹ́ wopò wọ́n wò pé bóyá ó dẹ̀ dá mi lójú dáadáa pé Nigeria government àbá dá sí i wọ́n kí ẹ̀ ní UK ni ó dá mi lójú gbà torí pé sẹ́nẹ̀tọ̀ Nàìjíríà ni so dá mi lójú pé gọ́fìmẹ̀ntì dá sí i àmọ́ nítorí pé lọ́hùn-ún ìdájọ́ òdodo wà ní UK kò sí ìfigbákanbọ̀kan nú bíi ti Nàìjíríà àwọn ò mọ sẹ́nẹ̀tọ̀ wọn ò mọ gọ́fìnà kódà nílùú ara wọn l'Amẹ́ríkà ara wọn bí president bá ṣẹ̀ wọ́n á indict ẹ̀ kí prime minister ṣẹ̀ wọ́n á indict ẹ̀ ní united kingdom bí president ṣẹ̀ lamẹ́ríkà wọ́n á indict ẹ̀ bí president bá ṣẹ̀ nàìjíríà ṣé wọ́n lè gbé lọ kóòtù kóòtù <laughs> wo ló fẹ́ ta kéèsì bẹ́ẹ̀ ká wá gbọ́ pé lágbájá fasos eh, federal government èèyàn ti mọ̀ dájọ́ gan kan tó ṣèdájọ́ torí pádájọ́ tó fẹ́ jókòó dáa federal government ẹ sọ yẹn ló yàn síbẹ̀ ṣùgbọ́n lamẹ́ríkà ní Europe láwọn developed countries káàkiri ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ kéèsì Adédoyin àwọn ọlọ́pàá ló fẹ́ kó rújú kì í ṣe pẹ́jọ́ yẹn rújú rárá kùdìẹ̀kùdìẹ̀ rújúrújú tó kàn wá ń bẹ̀ ojú wípé wọ́n ti tọwọ́ bọ cctv camera lẹ́nu èyí tí wọ́n kó ní ilé ní ní ọ́fíìsì ọmọ adédọ̀yìn abdulrahim ó ti bàjẹ́ ṣùgbọ́n tọ́lọ́pàá bá fẹ́ ṣòdodo wọ́n lè túnṣe wọ́n ní tó ti bàjẹ́ láwọn kó lọ́fíìsì ẹ̀ tọ́lọ́pàá bá fẹ́ ṣòdodo wọ́n lè túnṣe láìpẹ́ yìí ni mo gbọ́ rúmọ̀sì wípé àwọn ọlọ́pàá ti mọbi tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà pé kódà wọ́n ti man on ti wọ̀n bẹ̀tí rọ́ ni o bá ní pé omi jó ẹ pé kérú ẹ̀ wá irọ́ tó tóbi ni nítorí pé ibi tí mo ti gbọ́ àà ẹni tó jọ̀gà lọ́gà lára wọn ni mo gbọ́ lẹ́nu ẹ̀ àmọ́ mo padà wá gbọ́ dáadáa lẹ́nu ẹ̀ míì lẹ́nu ẹlòmíì nù wọn pé kí ni mi lọ jókòó ara mi jẹ́jẹ́ pé kódà tọwọ́ bá tó àwọn ọmọ yẹn wípé forces tó wà ní ní tó wà behind ẹ̀ pọ̀ jù ìyẹn ni pé wọ́n rẹ́dì láti fi gbá kan bọ̀kan nú nàìjíríà ṣùgbọ́n kéèsì adédọ̀yìn fúnra lára lára lára rẹ̀ ìyẹn untouchable ni àmọ́ táwọn ọmọ tó sá lọ yẹn ẹni yẹn dìde sọ fún mi pé bàbá gbàgede ẹ gbàgbé ẹ̀ torí wípé torí pé ní ilẹ̀ yorùbá àparò kan máa ń ga jù kan lọ yorùbá náà dẹ̀ ló pè wípé àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè bọ̀tì nílẹ̀ yorùbá rárá o àparò kan ga jù kan lọ o kódà kó má gorí ebè kódà kó wà lẹ́ẹ̀lẹ́ ebè á tún sì gajà àwọn tó kù lọ tó bá ti ní ọ̀dà ẹ̀jẹ̀ ní tó bá ti mọ ọwọ́ wẹ̀ tó bá ti mọ ọwọ́ wẹ̀ bọ́lọ́pàá bá rẹ́dì láti ṣiṣẹ́ wọn nàìjíríà ibi táwọn ọmọ adédọ̀yìn wà mo mọ̀ pé wọ́n á wá wọn jáde nígbà tí wọ́n ṣe tán láti ṣiṣẹ́ lé Nnamdi Kanu lórí ṣé wọn ò wá jáde nígbà tí wọ́n ṣe tán láti ṣiṣẹ́ lé Sunday Igboho lórí ṣé wọn ò ka mọ́ bẹ̀nẹ̀ tí wọ́n bá ṣe tán náà nàìjíríà lé ni pé ibi táwọn mẹ́tẹ̀ẹ̀ta wà lágbàáyé afẹ́ wú wọn jáde wà láwọn awú wọn jáde àmọ́ nítorí pé a ò nídàájọ́ òdodo nílùú yìí wọn ò ṣetán láti wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi wá ń wo kí ni ìyá adépèlé fẹ́ sọ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí pé ìgbà tí mo gbọ́ ìdájọ́ ìkéré màdù ah, ẹ̀rù bà mí ah, ní nàìjíríà. Ah, george kan á dẹ̀ jókòó asodindi service senator eh? former deputy eh, former eh, pres vice president eh, senate nigeria uh, one of the movers and shakers of this country george kan á dẹ̀ jókòó á dẹ̀ dájọ́ fún pé mo jù ẹ̀ sẹ́wọ̀n ah àwọn tó ṣe bẹ́ẹ̀ fúnjọ́ méjìjọ́ mẹ́ta wọ́n ti jáde lẹ́yìn náà rí wọ́n ń pò kódà ó tún wà ní ìjọba ilé ẹjọ́ láwọn ò gbà o ó dá mi lójú gbagba pé gbogbo ìrìn ní nàìjíríà gọọmenti máa rìn lórí ọ̀rọ̀ ìkéré madùpè kan má lè jù sẹ́wọ̀n àmọ́ kì í ṣe nàìjíríà ìlú òyìnbó dàbí nàìjíríà pátá gbọ́ báyìí ìṣe la gbọ́ pé àtìyá o àtìyàwó o kódà bóyá náà tún kó ọmọ táre òyà mọ́ pàápàá ni wọ́n ní wọ́n jẹ̀bi ẹ̀sùn wípé wọ́n fẹ́ yọ nǹkan kúrò lára ẹ̀dá organ harvest wọ́n ju Ekéremàdù sẹ́wọ̀n ṣàdédé ni mo dédé rí fọ́tò yìí aṣọ tẹ́ ẹ rí yẹn ní UK ní US aṣọ ẹlẹ́wọ̀n ni o aṣọ tẹ́ ẹ ń wò lọ́rùn ẹ̀ yẹn aṣọ tí wọ́n ń wọ̀ lẹ́wọ̀n tiwọn lọ́hùn ni kí ni ká ti gbọ́ ọ bó bá jẹ́ nàìjíríà ni wọ́n á frustrate ẹjọ́ yẹn débi wípé ìgbò bá sóyìnlẹ̀ lè wá mọ́ òun gan sẹ́yìn eh, security ló máa máa tẹ̀lé dé dé kóòtù náà bá ní case security kódà kó má yà wá lẹ́nu ọlọ́pàá nàìjíríà tó bá gbé briefcase dání pàápàá ẹni tá a fẹ̀sùn kàn ọlọ́pàá nàìjíríà tó bá gbé briefcase dání lọ sí eh, court then gbogbo force tó máa tẹ̀lé ẹ̀rùgbọ́n abá jọ́ọ̀jì pèsèni tẹ́mi fẹ́ dájọ́ fún rẹ̀ yíyọ appearance ẹ̀ lásán court á ti intimidate jọ́ọ̀jì kò ní mọ tó wò ó dà lẹ́jọ́ then ìpè ìpè á ti kọ jọ́ọ̀jì lára pé ẹ́ kámárì ni Paul wí o àmọ́ this is no man's land tí wọ́n jẹ́jẹ́ they don't know anybody wọ́n ọ̀ṣọ́ rẹ anybody bẹ́ẹ̀ ni wọ́n ọ̀ṣọ́ ta ẹnikẹ́ni ẹni bá ṣe déédéé lu wọn tó dẹ̀ pàfin mọ́ wọn aṣọ rẹ̀ á gbádùn lóyìnbó ó rẹ̀ ní bá ti sọ pé òun lọ́gbọ́n kan tó fẹ́ gbọ́n ìwọ ló gbọ́n ju ọgbọ́n ọgbọ́n ni o nílùú òyìnbó ìṣẹ́jú mélòó ni wọ́n fi ṣe ẹjọ́ ọmọkùnrin ohun tí ò lulẹ̀ ò lulẹ̀ ìṣẹ́jú mélòó oṣù mélòó ni wọ́n fi ṣẹjọ́ ẹ̀ ló ti di pé wọ́n ti ṣàmọ́dágbá nítorí pé àwọn kì í fẹjọ́ ṣègbè ọ̀rọ̀ Timothy Adégòkè yìí náà torí pé ó ń torí bọgbó ó ń tọrùn bọgbà ló pẹ́ tó wọ́n ṣe tó pẹ́ tó yìí kò yẹ kó pẹ́ tó yìí rárá àmọ́ ìyá Adégbèlé kàn lè dédé dájọ́ láì ṣe pé wọ́n fún àwọn defence counsel láyè láti tẹ́fẹ̀ẹ́nú wọn pátápátá kí wọ́n rí pé fíẹ́ hearing ni wọ́n ní fáwọn kí wọ́n rí pé tó wọ́n exploit gbogbo means tán lè fi ẹ̀ eh, tán lè fi save tán lè fi free Adédoyin kán rí pé wọ́n exhaust gbogbo means yẹn kán dẹ̀ rí pé ilé ẹjọ́ ṣe ìwádìí fínífíní ìwádìí òdodo kó tó di pọ́n lè gbé jáde ìdájọ́ kalẹ̀ Nàìjíríà ló ti ń pẹ́ bó jẹ́ lu òyìnbó ni wọ́n á ti fish out killer ẹ̀ I'm telling you ṣé technology wọn tó wà advanced ní ká sọ àbí àwọn adájọ́ wọn tí wọn ò ready láti corrupt wọ́n mọ̀ pé táwọn bá gbẹ́ gbowó ẹ̀ owó kọ́bẹ́ owó ẹ̀yìn wọ́n mọ̀ pé ó máa affect kárí àwọn ni wọn ò ṣe mọ anybody rí ló fi jẹ́ pé bí president ìlú bí prime minister ìlú tó ń bá ṣe mistake wọ́n á gbá wọn mọ́dágbá ni wọ́n ràn wọ́n ẹ̀kọ́ ni kélé jẹ́ fún wa nàìjíríà o ẹ wo bọ́rọ̀ yẹn ṣe rí gangan gangan níbẹ̀rẹ̀ ìyẹn ọ̀rọ̀ Ìkérèmàdù bọ́rọ̀ yẹn ṣe rí gan rèé That's right. This is an extraordinary case where three people used their wealth and power and influence to persuade a young man living in poverty to travel 3,000 miles to the UK. They knew they wanted him to come because they wanted his kidney. He had no idea. And imagine his horror when he realised the truth. From the streets of Lagos, where he earned a few pounds a day as a street trader, the victim was brought to this London hospital where it costs £80,000 for a private kidney transplant. The rich and influential Nigerian senator, Ike Ikweremadu, was going to pay for it. His daughter desperately needed the operation. But today he was found guilty of conspiring to arrange the young man's travel with a view to exploiting him for his body part. Ikweremadu's wife, Beatrice, and a medical middleman, Dr. Abina Abita, were also found guilty. This is the first conviction of its kind in the UK. We could not have achieved this without the courage of one person, our victim survivor. I want to commend him for his bravery in speaking out. Modern slavery is all around us. We need the public's help in identifying potential victims of trafficking and exploitation to bring offenders to justice and to protect the vulnerable. This was the moment the victim, whose identity is being protected, walked into a police station and begged for help. He'd thought he was coming to the UK to work, but ran away from the hospital when it became clear what was happening. It transpired medics had been told he was a cousin of the intended recipient, Sonia. They were pictured together, but he wasn't a match, and doctors found he was unaware of the plan. Sonia was cleared in court, but saw her parents convicted. They treated the victim like a spare part, the court heard. And they and the middleman doctor were remanded in custody until sentencing on May the 5th. Tessa Chapman, 5 News. bẹ́ẹ̀ ló bá dé níbi ká ṣètò òwe ìrìnnà láìsí kọ́nùkọ́ ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ló gba fe ká ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem ṣètò ilé ìgbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà Fox Excellence Table Travels and Tour Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́ sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà twenty three b Shokeni Road Òkè Ìjẹun Abẹ́òkúta Ògùn State. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.pa tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn Philippines plus six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence evans travels and tours araba ní bàbá ẹni abálábà ní bàbá. Fox Evans a ṣẹ̀ṣẹ̀ interview wọn tán láìpẹ́ yìí ni one hour interview la ṣe fún wọn. ẹ̀yin tí ẹ bá wò ẹ lọ wò ó wà nínú channel tẹ́tí ń wò wáyé nínú YouTube ẹ access bá wọn sọ̀rọ̀ tán ni wọ́n ṣàlàyé oríṣiríṣi fún wa ẹ lọ wò ó ń bẹ̀ now ohun tí mò ń bá bọ̀ ni pé ẹ wo ìdájọ́ òdodo ní UK ẹ wo ìfigbákanbọ̀kan nú ní Nàìjíríà when are we going to get it right ẹ̀kọ́ ńlá ni kò jẹ́ fún wa kékeré ló dẹ̀ ti ń bá wa lọ. àwọn ọgbọ́n àrékèrèkè ọgbọ́n olè ọgbọ́n ìkà ìkà gidi kékeré ló ti ń bá gbóná ọmọ Yorùbá lọ ọmọ Nàìjíríà lápapọ̀ kékeré ló ti bá wa lọ kò ní yá ìlẹ́nu pé bá rán ọmọ ńṣẹ́ ní ọmọ téèyàn bínú bẹ́ẹ̀ ránṣẹ́ lọ ra nǹkan wá ẹnu kó máa bojú ẹ̀yìn ni bóyá ẹnì kò ń wá gbà tàbí kò ń wá gbowó súwìtì bóyá nǹkan tẹ́ ẹ lọ ra yẹn tàbí kò ń wá gbowó kò sí kò sọ́fẹ̀ mọ́ ńlá dẹ̀ wà nàìjíríà sí street kò sọ́fẹ̀ kò sọ́fẹ̀ mo rò pé kò ní kò sọ́fẹ̀ wà ẹ̀ street yẹn ti kárí nàìjíríà báyìí ìgbésí ayé tó ní kálukú fẹ́ máa lò nìyẹn kódà títí máa wọn lọ́pàá ara nǹkan tó fàárì túlù yẹn ò fi ní lọ síwájú ẹ wò dájọ́ ní ní UK ẹ wò dájọ́ nàìjíríà ẹ ẹ wò bí méjèèjì ṣe jìnnà síra wọn bí ìgbà jìnnà sílẹ̀ kò yẹ ká tiẹ̀ fa kéésà Adédoyin rárá tó báyìí ẹ́ ńṣe ló yẹ kó ìwájú ọlọ́pàá rẹ́dì láti ṣiṣẹ́ wọn ni wọ́n á ti mọ̀ dí òdodo tipẹ́ wọ́n á dẹ̀ fáìlì ẹ̀ court but isb dà lónìí nàìjíríà bó bá ṣe lówó lọ́wọ́ tó ló ṣe gbádùn ẹ̀tọ́ òun náà lọ̀rọ̀ tiwa ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ jẹjẹ́ mọ̀ pé ọmọọṣẹ́ ọmọ dráìvà tó pa ọ̀gá ẹ̀ ní abẹ́òkúta ń gbà ẹ̀ ṣẹ́bi ní pé irú ẹ̀mí ìtú ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ẹbí kan orúkọ wọn jẹ́ Ẹgbẹ́olúwa ẹnjìnì Adéfẹ́mi Ẹgbẹ́olúwa wọ́n ọmọ wọn ló sick bí mo ṣe gbọ́ wọ́n fẹ́ lọ tọ́jú bóyá ọmọ o bóyá yàwó ló sick bóyá ọmọ ni ẹnìkan sá sick inú wọn wọ́n wá fẹ́ lọ tọ́jú ẹ̀ nílùú òyìnbó ìrìn àjò yẹn dẹ̀ máa cost wọn ní five thousand pounds ìrìn àjò yẹn máa cost wọn ní five thousand pounds ṣàdédé làwọn èèyàn gbọ́ pé wọ́n kú tí wọ́n wá ká wọn mọ́lé ìjẹta ló ṣiṣẹ́ yẹn wọn ò mọ̀ ìyẹn nìkan ọmọ ọ̀dọ̀ tó wà nílé wọn inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti bá a orí ló kọ́ ọmọ náà yọ wọ́n ló sì wà ní ilé ìwòsàn báyìí torí látọ̀dí etí nìkan yẹn ti ṣẹlẹ̀ ṣẹ́mọ̀ kó jọra wọn èyí tó ṣẹlẹ̀ náà tíyẹn pa ọ̀gá ẹ̀tàn tó lọ dáná sunlé tó tún sun wọ́n mọ́lé lẹ́yìn tó pa wọ́n tó tún sun òkú wọn mọ́nú ilé ń bẹ̀ ó dẹ̀ tún gbé ọmọ wọn lọ jù sódò irú ẹ̀ náà ní tẹ́lẹ̀ yìí tó jẹ́ pé dráìfà ìyàwó dráìfà ìyàwó ọkùnrin tẹ́ ń wò yìí ìyàwó ẹ̀ yìí dráìfà ẹ̀ òun náà làwó tún sí lórí ẹ́ láìpẹ́ yìí ni mo mọ̀ọ́mọ̀ máa ń fèsì sí àfi tí n bá ródodo nígbà tí mo tó gbọ́rọ̀ lẹ́nu. No ẹni tó kù ní ẹbí tó jẹ́ olórí ẹbí fún àwọn ẹbí ègbé ọlá yẹn ègbé olúwa rádà olórí ẹbí wọn ló wá sọ̀rọ̀ ló ṣàlàyé gbogbo bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nígbà tí investigation dunlẹ̀ gan ẹ tó jẹ́ dráìfà ìyàwó òun náà jẹ́wọ́ ó sọ̀rẹ́ńdà rẹ̀ nítorí èlò torí five thousand pounds èmi calculate owó yẹn lọ́wọ́lọ́wọ́ ninety two naira ni wọ́n ń ṣe pounds ní nàìjíríà mo wá calculate ẹ̀ ó jẹ́ four point something million ó tán náà torí odindi ẹni méjì how many millions la rò pé ẹ̀mí kan tó àwọn ẹni tó ń ṣiṣẹ́ yìí wọ́n sọ débi wípé wọn ò bẹ̀rù rárá èyí tó ṣẹlẹ̀ lábẹ́kúta náà dráìvà náà ni ẹ̀ ńgbà tí òòrùn sọ ó parọ́ mọ́ pé owó tí wọ́n fóun owó yẹn ò tó òun wá sọ fún wọn kán fóun sí wọn fóun sí ó gbọ́dọ̀ resign the next thing tó dẹ̀ máa ṣe ó lọ káwọn gáàgì ẹ̀ wá wọ́n dẹ̀ méṣù ọ̀pá àwọn ọ̀pá ọkọ̀ wọn pàyàwó nítorí owó ó tún kówó lákàǹtì wọn oríṣiríṣi bẹ́ẹ̀ ló lọ ẹ̀yin èèyàn ẹ jẹ́ á fura o ẹ̀yin tẹ́ ẹ bá ní driver ẹ̀yin tẹ́ ẹ bá ní domestic workers ẹ̀ yá jẹ́ lọ́tẹ̀ yìí torí n tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ẹ̀yin tẹ́ ẹ̀ ní dráìvà ọkọ ní ara òyà ni wọ́n fẹ́ lọ fi owó ìtọ́jú five thousand pounds òun náà fẹ́ fowó yẹn tọ́jú ilé wọn wà ní Adéfolú ní Allen Avenue nìkẹjà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ a sì jẹ́ kọ̀ọ̀kan tọ́kè tán láwo òun tún gbé tiẹ̀ dé ẹ kí ló dé táwọn èèyàn kúkú wá dájú nílùú yìí tá a ya ẹja lẹja jẹ sanra oníkálùkù ò láàánú fẹ́nikẹ́ni mọ́ kò sẹ́ni tó láàánú anybody ẹni tẹ́ ẹ̀ san sálárì fún tẹ́ ẹ̀ gbà ló ṣiṣẹ́ tó tún wá jó nǹkan ló yà sàrà ìlú tí ń rán ni sọ́run lèmi ṣe ń sọ fẹ́yìn tẹ́ ẹjọ́ tẹ́ ẹ jẹ́ ọ̀gá iléeṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àti driver even don't trust anybody only trust yourself kódà ìyàwó inú ilé mo sọ́rí ẹ̀yìn ìyàwó kódà ọkọ inú ilé torí ayé ìtì tó bàjẹ́ débi pé everybody ló ṣàfẹ́ jẹ́ nǹkan àbẹ̀rù ọlọ́run kò sí tìjú mọ́ kò dẹ̀ sí bẹ̀rù mọ́ we can do and not do at any time nígbà tẹ́mi èèyàn ò tún jọ wá lójúmọ́ ẹ́ ó lẹ́rí tí wọ́n dá ní UK o ní pápápá ni bí ìtàn ṣe ní pápá kíá wọ́n ti ti ọlọ́gbẹ̀ ní mọ́lé pending the time táwọn máa fi dájọ́ tán finally ọlọ́run ló mẹ̀wọ̀n ọjọ́ tán máa fún báyìí àtòun àtìyàwó wọ́n ní wọ́n tan ọmọ yẹn lọ sílùú òyìnbó ìgbọ́ ọmọ débẹ̀ wọ́n jẹ́ kọ́ ọmọ ya fọ́tò pẹ̀lú ọmọ wọn débi pé tí wọ́n bá mú wọn wá lẹ́bí ni wọ́n at the end of the day kí ló wá padà ṣẹlẹ̀ nígbà tí tó jẹ́ pé ojú ọmọ kátó ọmọ ọmọ jù tán fi gbóhùn wá ọmọ fi style style style ó yà gba police station lọ nígbà tí mo pé police station tọ̀hún ó yàtọ̀ sí police station tiwa kó jẹ́ bí ni kó jẹ́ bí báyìí any part of Nigeria ibo ni wọ́n mọ̀ yan sí ibo náà lẹ́sẹ̀ sí kó jẹ́ bí báyìí ni bọ́mọ yẹn ṣe wọ police station lọ lẹ̀ rí yẹn fọ́tò tán jọ yà rí débi pé wọ́n lè sọ pé ọ̀rẹ́ ní àwọn àtọmọ ọ̀rẹ́ lọ́mọbìnrin yẹ àtọmọ wọn ìbọn mọ́ rí pé wọ́n wá gba nǹkan lára òun ni ó dọ́gbọ́ndọ́gbọ́n ó escape yà gba police station lọ pé tó ẹ gbà mí o n tí mo ríre o bó jẹ́ nàìjíríà ni ọmọbìnrin tó sọ̀rọ̀ yẹn bóyá ló lè délé ńgbọ̀wọ́ bá kọwọ́ bóyá ọmọ yẹn lè délé ká ní nàìjíríà ni ọ̀tẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ fọlọ́pàá lọ́lọ́pàá ti dìde torí pé àwọn respect tó ń pè fundamental human right tí ò rí bẹ́ẹ̀ nàìjíríà. ọlọ́run nìkan ló lè kó wa yọ ní kéèsì timothy adégòkè àti adédoyin ọlọ́run ló lè jẹ́ ká gbàdájọ́ òdodo ṣùgbọ́n démi lójú pa máa gbàdájọ́ òdodo irú ẹ̀mí ìlò tó ìtàwọn ọmọọṣẹ́ tó ṣe fáwọn ọ̀gá wọn lẹ̀ tún gbọ́ yìí ẹjẹ́ tó wá fọ́ papambari mí ìmọ́lẹ̀ lẹ́nu again ó tún ti kọ́mọ̀ kí bàbá kó máa bọ́mọ ẹ̀sùn àwọn èèyàn ṣe lẹ́mìí èṣù lára báyìí náà bàbá kò wá jọjúmọ́ ó ti di national anthem everybody kàn kọ́ kiri kò tiẹ̀ gbajúmọ̀ mọ́ lórí social media kò jọ àwọn èèyàn lójúmọ́ torí pé almost every day là ń gbọ́ news yẹn ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà they have defiled her àjẹká ọmọ yẹn gbádùn gan mọ́ ní èjì yẹn láyé àtijọ́ sọmọ ọdún mẹ́fà gan ti bẹ̀rẹ̀ iléèwé pàápàá tó ti bẹ̀rẹ̀ primary school bàbá yẹn ó dẹ̀ fi style style style ó dẹ̀ kí ọmọ ẹ̀ ọmọ ọdún mẹ́jọ mọ́lẹ̀ ó dẹ̀ á dìde lẹ́gbẹ̀ẹ́ yẹ̀ báyìí a dẹ̀ lọ mọ́ yàrá tí a máa bá sùn débi pé gbogbo egbò tí wàá wà ní gbogbo bí nǹkan ọmọbìnrin ọmọ yẹn ìyá dẹ̀ padà mọ̀ ó tẹ́tí ìyá kó máa pa ìyàwó máa lé dànù tó mu tó yẹ orí bẹ́ẹ̀ ìtàn tí mò ń ẹ̀gbọ́n bó ṣe ṣẹlẹ̀ rí. bá ọmọ mi sùn láti bíi three years ago ló ti ń bá àkọ́bí mi sùn ọmọ mẹ́ta ni mo bí fún un sọmọ mi sọ fún mi pé tí n bá ti sùn lálẹ́ níbi ilé ta wà lálẹ́ ó máa wá bá òun nínú rúùmù wọn torí two bedroom là ń lò a máa bóun sùn a máa fi okó okó ẹ̀ hmm. a máa fi sí ojú ara òun pé tóun bá ti wá dìde tóun bá yí tóun bá dìde a wá sáré dìde kó lórí òun a sáré wọ inú rúùmù tèmi padà nǹkan tèmi tẹ̀ fi wá notice ni pé èmi náà tètè mọ̀ kò tètè láwùn mo rí i pé ó máa ń gàn dìrìn mo dẹ̀ rí i pé kò kí ń ṣeré ó máa ń dádì èmi fi notice mo wá pè kò tètè jẹ́wọ́ fún mi ìgbà tó máa wá jẹ́wọ́ mo ṣáà dáyàjá wípé tí ò bá ti jẹ́wọ́ pé èèyàn fọwọ́ kan kó máa ó ẹ̀ ó máa tètè gbó ó máa wá kú ó wá ẹ̀ṣẹ̀ jẹ́wọ́ wípé dádì òun máa ń fọwọ́ kan òun ká sọ pé sọ fún mi nínú ọdún èmi mọ̀ nínú ọdún ó wá sọ fún mi pé àti last year that's pé eh, ìgbà tó wà ní eight years ló ti ń bá tó ti ń bá sùn so ọmọ yìí nìsín eleven years báyìí. irú oorun wo lẹ́yìn ń sùn tẹ́ ẹ̀ fi mọ̀ kọ́kọ́ ń ṣerú nǹkan bẹ́ẹ̀. ibà mi ò lè bàtọ́ pé èèyàn tí èèyàn tẹ́ pẹ̀ lè mọ̀ pé ó lè ṣerú nǹkan báyẹn èèyàn tó ṣe tí ó gentle tó dẹ̀ máa ń kírun lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìhun yẹn náà lọ déédéé bẹ́ẹ̀ ó máa ń kírun so ìgbà tí mo ṣáà wa wá máa ń jà mo ìgbà tí mo mọ̀ mo wojú ara ọmọ mi wò mo yẹ̀ wò mo wá rí pé gbogbo ẹ ti dégbò so awa gbé lọ mo wá fẹ́ gbé lọ sí hospital ó wá ń bẹ̀ mí pé kí n má gbé lọ sí hospital òkè ta ló ṣe kí ó lóun ò ṣe ó ṣà ń bẹ̀ mí mo fẹ́ràn òun lọ sẹ́wọ̀n ni mo wá wò wípé ó wá ní ká gbé lọ sí pharmacy pharmacy yẹn ò fi bẹ́ẹ̀ jìnnà sí ọ̀dọ̀ wa àṣà onímọ́tò a drive a gbé lọ sí pharmacy nígbà tá a pharmacy pharmacy yẹn wò ó ta oògùn fún wa máa yẹn pharmacy yẹn ní doctor doctor yẹn ló ta oògùn fún wa big pharmacy náà máa ní doctor kó tó dáyàn lónìí so doctor yẹn ta oògùn fún wa ó dẹ̀ sọ báyìí máa lò so later doctor yẹn gba nọ́mbà mi doctor yẹn wá pè mí after three days wọ́n wá sọ wípé àwọn ti háì mi lórí whatsapp pé kí lè tí mo fi gbé pọ̀ pé kí ló ṣe ọmọ yẹn mi tètè láhùn fún doctor gbà tí màá láhùn fún doctor doctor ní kí n tètè lọ sí woman rights ṣùgbọ́n dípọ̀ ọkọ mi halẹ̀ mọ́ mi nínú ilé torí ìdílé tó ti jáde wọ́n lóògùn gan so ó halẹ̀ ó fògùn halẹ̀ ó lòun máa pa mí ó ní tí n bá sọ̀rọ̀ yẹn síta òun máa pa mí torí tí n bá sọ fún pé màá lọ sí ọ̀dọ̀ aláàjì Oríyọmí Hamzat ó máa ní kí ná fẹ́ ṣe pé tèmi bá fi lè lọ òun máa pa mí èmi ò ní rọ́kọ ó ṣáà máa dáyà já mi débi pé àyà mi máa máa àyà mi máa máa já àyà yẹn máa máa já gan so ó tó wá di pé ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Tuesday mi mọ́ date kó tó wá di pé ó lé wa jáde pẹ̀lú ọmọ mẹ́ta àbúrò mi kan ń gbé lọ́dọ̀ mi ọmọ dádì mi kó tó wá di pẹ̀lú àwa mẹ́rin kó tó wá di pé ó lé wa jáde ó nà mí mi fẹ́ lọ gan ó nà mí ó ṣáà nà mí gan pé kí n jáde ipò òun ò ṣe mọ́ a ṣáà lọ sun station pẹ̀lú àpá yẹn nígbà tá a dé station ní àdúgbò wa àwọn station yẹn béèrè wípé kí ló ṣe mí wọ́n dẹ̀ rí gbogbo ara mi kìkì ẹ̀jẹ̀ gbogbo mú mi mo ṣe explain pé ó ń bá ọmọ sùn la fi ń ja ìjà wọ́n ní kí ló fàdíjà mo dẹ̀ explain wípé eh, ó fún wa ní ó yá mo bá sanwó iná àtowó security mo wá sọ fún pé mi fẹ́ transfer pé káàṣì mo fẹ́ ó dẹ̀ fún mi létí ẹ̀mọ́ ẹ̀ pé kí n fi lọ gba káàṣì mi dẹ̀ rí káàṣì gbà ó dẹ̀ dé lálẹ́ mo ní mi rí káàṣì gbà mo dẹ̀ ń ṣàlàyé fún un ibẹ̀ ló àwọn eléyìí ọmọ mi wá fẹ́ bá mi sọ̀rọ̀ ó wá ń kanra mọ́ ọmọ ó lé ọmọ lára mi má ní kó má lọ ọmọ lára mi létà mo á dìde láti lọ bọ́ ọmọ nínú rúùmù wọn bó ṣe ń nà mí nìyẹn pé ó tún fẹ́ lọ bá ọmọ ọmọ tún máa sọ pé mò ń bá òun bá òun sùn mo á ní ṣèbí wọ́n sọ pé ò bá sùn ò ṣáà jẹ́wọ́ so mo wá ń ṣàsọ fáwọn ọlọ́pàá yẹn bẹ́ẹ̀ ó ṣáà nà mí gan kó tó di pé ó lé mi sí ìta. ṣé kò ṣe torí kó ṣe léyìn síta lẹ fi parọ́ mọ́. òun ṣe torí ẹ òun ṣe torí ẹ òun ṣe torí ẹ mo wá ṣàṣọ fáwọn ọlọ́pàá yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ di láàárọ̀ ọjọ́ kejì àwọn ọlọ́pàá yẹn dẹ̀ lọ arrest ẹ̀ nígbà tán dẹ̀ arrest ẹ̀ wọ́n dẹ̀ sọ pé táwọn woman rights bá dé bá táwọn woman rights dé mi ì máa rí wọn mọ́ ó ti mi ì mọ̀ bóyá ó ti fún wọn lówó ni kò ṣàyè mi mọ́ báwọn owó ọlọ́pàá yẹn ṣe ń bẹ̀ mí nìyẹn pé kémi gba kámú pé ìyọmọ lèmi jẹ pé káwa lọ ṣe káwa lọ sọ̀rọ̀ yẹn ní ilé mo wá yarí pé ìyọmọ kọ́ ni mo jẹ pé mo fẹ́ mo fẹ́ ìdájọ́ òdodo pé mi ò mi ò gbà pé tó bá yẹ pé ó nà mí nìsín ó sì tẹ́ mi lọ́rùn pé torí pé ó ń fọwọ́ kan ọmọ mi ò ní mo fi yarí pé mi ò gbà nǹkan so mo wá sọ fún àǹtí Yínká TNT mo wá sẹ́ǹdì gbogbo abẹ́ abẹ́ ọmọ mi àti gbogbo bó ṣe nà mí mo wá sẹ́ǹdẹ̀ sáǹtì Yínká so àǹtí Yínká wá sọ̀rọ̀ yẹn ní orí Facebook so bàtà àti ká sọ̀rọ̀ yẹn tán lórí facebook àwọn dpo station yẹn wá sọ pé àwọn ò lè ṣe kéèsì yẹn mọ́ bóyá bí after three days láti ń ká sọ̀rọ̀ yẹn àwa gbé lọ sí ìkẹjà ní eh, ní police command ní ìkẹjà so bàtà wa ṣàgbédé bẹ́ẹ̀ ó ti bribe wọn ó ti fún wọn lówó wọ́n ṣàdójú. ẹ bẹ́ẹ̀. mi rò bẹ́ẹ̀ ó fún wọn ni wọ́n ṣàdójú wọ́n da ojú ẹjọ́ rú so eh, dókítà yẹn náà gbàtí dókítà yìí náà wá fún mi ní nọ́mbà àwọn woman rights wọ́n júwe nọ́mbà wọ́n fún mi nọ́mbà àwọn woman rights mo wá pa àwọn woman rights yẹn wọ́n júwe fún mi so mo á lọ sọ́dọ̀ àwọn woman rights yẹn èmi àtàwọn woman rights wájọ lọ sí police command ní Ìkẹjà so àárín wọn yẹn kò wá yé mi mọ́ so nísìnyí wọ́n wá sọ fẹ́mi wípé àwọn máa rìn mí lọ sẹ́wọ̀n wípé mò ń kúrò mọ́ ọkọ mi ni nígbà tọkọ mi dẹ̀ lé mi kúrò ní ilé ọ̀dọ̀ ẹni tí mo wà tó gbà mí sílé ẹni ẹ bá mi ṣe test fún ọmọ mi ìgbà tí tẹ́sì táwọn ọlọ́pàá máa jáde ká sọ pé tẹ́sì táwọn ọlọ́pàá jáde ní èní ọjọ́ yìí dọ́jọ́ wẹ́ẹ̀sì tí tẹ́sì táwọn ọlọ́pàá jáde wọ́n sọ wí àwọn ọlọ́pàá sọ wípé kò rí bẹ́ẹ̀ wípé wípé ọmọ mi ń yún abẹ́ sọ abẹ́ tọmọ mi wá yún yẹn ló fi ní infection lóyìn gbogbo ojú ara ẹ fi open sọ ẹni tó gbà mí sọ́dọ̀ tẹ́sì táwọn lọ tẹ́sì táwọn bá mi ṣe mo wá lọ béèrè ní hospital so dọ́kàn yẹn wá sọ fún mi wípé ìwé text yẹn eh, mo snap ìwé text yẹn ó wà lórí fóònù mi dọ́kàn yẹn wá sọ fún mi wípé ó ti ń bá a sùn báwọn ò dárúkọ ẹni tó ń bá ọmọ sùn ó kàn sọ pé ó ti ń bá ọmọ sùn <coughs> wípé ìfùgbọ́n ó ti ní egbò ní inú <coughs> <coughs> wípé ìfùgbọ́n ó ti ní egbò nínú so pé ó ti légbò ní inú so nǹkan tí dókítà yẹn sọ nìyẹn so wọ́n ṣàgbà tí mo wá ti rí pé mo ti ṣe tẹ́ẹ̀sì níbo mi àpẹẹrẹ náà ti wá ń tírẹ́tì mi ló ti ń tírẹ́tì mi ó lóun máa pa mí àwọn àwọn babaláwo mọ́mì ẹ̀ náà wọ́n ń pè mí ìyá ẹ̀dẹ̀ ní eléwé ọmọ ní ìlú àgbéléwé ọmọ ní lóṣogbo àwọn náà ń pè mí àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ nípa àwọn máa pa mí kọ̀ọ̀kan kí wọ́n á kẹ́rù wọn jẹ́ kí n kó àwọn ẹrù mi ẹrù mi dẹ̀ ṣì wà díẹ̀ wà níta díẹ̀ wà nínú compound díẹ̀ wà nínú ilé so wọn jẹ́ kí n kẹ́rù wọn jẹ́ kí n ṣe gbogbo ẹ̀ ni mọ́mì mi fi wá sí ọ̀dọ̀ aláàjì Oríyọmí nígbà tí wọ́n dẹ̀ pé ó lóun ò lè wá ó lóun fẹ́ bá aláàjì ṣẹjọ́ so ó lóun ò lè wá síbí báyìí tálá aláàjì pé àwọn ọmọlẹ́ṣẹ́ àwọn ọmọọṣẹ́ aláàjì náà pé wípé kó wá pé kán sẹ́ẹ̀tù ẹ̀ pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ ó lóun ò lè wá ó lóun fẹ́ bá aláàjì ṣẹjọ́ so mọ́mì mi dẹ̀ láwọn ò lówó ẹjọ́ ṣáà lóun ò lè wá pé nǹkan tí n bá fẹ́ ṣe ni kí n ṣe wípé kò ní ọ̀rọ̀ wà kí gbogbo ọmọ nàìjíríà gbà mí kán gbèjà mi jà torí mi ò léèyàn. kí ni orúkọ ẹ ń tàn sọ. nurudeen adébísí adérẹ̀mí. nílẹ̀ kó orúkọ ẹ. nurudeen adébísí adérẹ̀mí ọmọ bíbí òṣogbo. níbo lọ́dọ̀ àwọn olóṣogbo. ẹ̀ẹ́ ní ìta olókan nílé arómọlé níta olókan. lóṣogbo. lóṣogbo. ṣé kí ló ń ṣe. ó ń ṣe ẹnjíníà ni ó ṣiṣẹ́ ní matrac ní ọjọ́ta. a kọ́fà ọjọ́ ọmọ yìí nítorí eh, ọjọ́ ọ̀la rẹ̀ a fẹ́ kí wọ́n dààmú rárá ìdí nìyẹn tí a fi kọ́fà ọjọ́ ẹ̀. So, eh? Use his pennies to put inside my vagina. Isn't it your mommy that told you to lie against your dad? No. Mm. I will have this sleep. And when you cry, what does he do? You run away. You run away? How many times does he do that? Many times. Many times. Did you see blood? Yes. So what do you do when you see blood? He used to come and meet you truly? Yes. Be similar. I'm a gestor for your Islamic shopping. I'm a gestor for your Islamic shopping. For your Islamic shopping. I'm a gestor. You are welcome to our store and Niger store for your Islamic shopping, t-shirts, other apparels, including mugs, tumblers, and kitchen utensils. Come for your Islamic customized classic unisex pullover hoodies, next level men's CVC, next level men's suede, next level men's triple and crew, next level unisex ringer t-shirts, digital Youth Ultra Cotton Long Sleeve, unisex t-shirt, Prison Allah, Premium Kids Crew Neck t-shirt, classic baby short sleeve, performance unisex crew t-shirt, multicam dad hats, snapback hats, quadruple Structure Act, That hat, Flat Bill Cap, Pom Pom Benny, Cuffed Benny, Gelda Adult Heavy Blade, Athletic Joggers, Bella plus Canvas Unisex Jersey t shirt Champion 9.3 ounces, Heritage Jersey t shirt Adidas Backpack and Unisex Classic Backpack, White ten ounces, Porcelain Slimming Mug, White eleven ounces, Ceramic Mug, Magic eleven ounces, Ceramic Mug, White Tumbler with steel interior, well customized in an Islamic way. We give free shipping for order over seventy-five US dollars collar. We can also customize your birthday t-shirts and your Islamic address. We can also help your groups, clubs, and organization to customize your many t-shirts in Islamic way. For more information, visit our website at www.anajestore.com.collective. To order from Nigeria, call us on plus one six five one three seven three zero three three zero or zero eight zero five two zero four five four seven five. And not just all. Islamic shopping. ẹ káàbọ̀ padà ẹ ní pọ́ sọ́ọ́ sí ni lẹ́nu ó buyọ̀ sí ọmọ ọdún mẹ́jọ ọmọ teyan bí nínú ara e! nta tá wa bára wá nàìjíríà o kò tí ti rẹpẹtẹ àfi káwọn òbí ká ṣọ́ra bó ṣe wà líkì ló ṣe wà gbàǹjà yóò bá ń ṣe bàbá àjọ rẹ bàbá a jẹ neighbor oríṣiríṣi ló ń wà bẹ́ẹ̀ ká mójútó àwọn ọmọ wa ká dẹ̀ ṣọ́ra pẹ̀lú àwọn domestic workers ẹ̀kọ́ méjì tí mo fẹ́ ká fàyọ nínú ìṣẹ̀lẹ̀ ńlá tèmírè ká ṣọ́ra pẹ̀lú àwọn domestic workers wa don't trust anybody ẹ má gbẹ ẹnikọ́ni gbọ́ o ní tó dùn mí ni pé kò sí bẹ́ẹ̀ ṣe lè da sáwọn ẹni ìtó ọlọ́run ò ní já kó sí wọn lọ́wọ́ if they want to perpetrate their evil act ẹ lè dá wọn dúró tó fi máa máa plan ṣebí kì í ṣe pé wọ́n fìyà jẹ léyìí ìtó lọ pa àwọn ẹgbẹ́ olúwa yìí ṣebí kìí ṣe pé wọ́n fìyà jẹ ó lé owó tó rí tí wọ́n fẹ́ lọ fi tọ́jú ọkọ ọ̀gá ẹ̀ ah, five thousand pounds ló ti rọjú mọ́ èlò wá ní gbogbo ẹ̀ tó tó odindi ẹ̀mí èèyàn kan tó wọ́ọ̀tì odindi ẹ̀mí èèyàn ká tó wá sọ pé ní méjì kódà wọ́n ní wọ́n tún ṣe wọ́n tún ṣe ọmọ ọ̀dọ̀ léṣe pàápàá ọlọ́run ò ní jẹ́ kí a jẹ́ victim of circumstances o. So ká ṣọ́ra ká kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin tẹ́ fẹ́ gba dáìfà ẹ̀yin tẹ́ fẹ́ gba kúùkù ẹ̀yin tẹ́ fẹ́ gba kinní kan ẹ ṣọ́ra yín lọ́dọ̀ wọn. mo lẹ́nìkan tó jẹ́ pé asọ́tì tí ẹ̀gbọ́n ọmọ ọ̀dọ́ ń ṣe ìpọ́ náà òun yọ̀ǹda o ẹ̀rù ti ń bà àwọn èèyàn ní tí bàbá tó dánwò lẹ́gbọ́ ìfọ́mọnú ẹ̀ fọ́mọ tó bí ìyà tó fẹ́ so tún tírẹ́tì nẹ káàkiri oníwọ̀ máa pàdánù ó ti dégbò sára ọmọ yẹn tọmọ yẹn bá wá dàgbà ojú wo ló fẹ́ máa fi wo bàbá ẹ̀ ṣábí amọ ni bàbá yẹn ṣá àbábí agbá tó bá wá mú un ní ìsìn a máa sọ èṣù ni iṣẹ́ èṣù ni ah làkàyè ti sá fúnrú wọn sóbìnrin tán lù ní báwo lọmọ òun ìbá ṣe rí ọmọ tó bínú ara yóò ṣe gbé sírú ọmọ bẹ́ẹ̀ ah, àfikọ́ lọ ṣàforíjì o àfikọ́ lọ ṣàánú wa wá ó tán lẹ́nu ó kù síkún o ìṣẹ̀lẹ̀ ńlá tó níre o nàìjíríà judiciary ẹ̀jẹ̀ àtúnbẹ̀ṣe you are the last hope of masses ìtọ́ máa ń pa àwọn judiciaries nìyẹn or àwọn judiciaries ní tó máa ń pè wọ́n nìyẹn wọ́n ní they are the last hope of mercy ṣé bẹ́ẹ̀ wá ni mọ́ tó o bá ti ṣe tó o bá ti tó o bá ti tó o bá ti lè jẹ́ pé ẹni tó gbá ẹ ẹni tó ṣẹ̀ ẹ ẹni tó lágbára gan-an ni tó o bá ṣọ́ra ìwọ gan ló tún máa dọ̀rọ̀ lé lórí wá ti jẹ́ ẹni tó lágbára tó nípò tó nífọ̀n tó lè kọ́ná they believe they can do anything in this country and go scot free ṣé wá ṣé rọ́wá wà ń bẹ́ẹ̀ kódà kí wọ́n ródodo wọ́n tójú wọ́n tójú òdodo wọ́n dojú ẹ̀ bolẹ̀ kìtàlí fẹ́ mú wọn you are welcome to Nigeria ìlú tán ti ń gbẹ̀bí faláre tán ti ń gbàre fẹlẹ́bì ẹ̀ta ń fẹ́ bi wọ́n léèrè ta ló máa arrest wọn ọlọ́run nìkan ló lè gbà wá ń bẹ̀ adjournment the next adjournment ó dé mi lójú gbagba pé ire la máa mú bọ̀ èsì ayọ̀ la máa gbọ́ bọ̀ kóníkálukú mú tó bá mọ̀ pé jẹ́ kọ̀ fóun nínú tá a gbé wá lénìí àní kábàámọ̀ lágbára ọlọ́run àní ṣìyàn gbá o àní ṣọkọ̀wọ̀ lágbára ọlọ́run àti níjẹni tó ń wá we are not going to be victim of circumstances inshallah ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀ ẹ dẹ̀ jẹ́ ká dáa sáwọn domestic workers wa ẹ jẹ́ ká dáa sí wọn ká sì mọrú ẹni wò lágbà bẹ́ẹ̀ bá ti ń rí i pé eléyìí ṣe sí òòjọ́ tèèyàn ẹ tètè lé dànù ẹ tètè lé tẹ̀tí rí trace ti fi pé ó mu gbó ó mu sìgá lára ẹ tètè lé dànù torí wọn ṣe trust oníyanṣẹ́ ọlọ́kàṣe gbẹ̀yìn tí ẹ bá wà wo ètò tèmi gbẹ̀yìn náà là dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ máa bá mi buwọ́lù àwọn ọkàn ní wa youtube ní facebook ní gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ lórí youtube bàbá gbàgede mọ̀ ẹ bàbá gbàgede mọ̀ tv lórí youtube gbàgede mọ̀ with aláwìyé adébáyọ̀ lórí facebook ẹ máa bá wa buwọ́lù lórí instagram gbàgede mọ̀ underscore twenty two láyọ̀ o ìṣẹ̀lẹ̀ ńlá.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 ṣẹlẹ̀ ẹṣẹ́ rí ọmọ aráyé ẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ yìí tún lè gidi gan ọ̀rọ̀ yìí mà lè ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. ẹ ká jọ̀bọ̀ ojú wo ẹ ká jọ̀bọ̀ ojú tó tá a fà sókè tó yí dó borí bọ́bá ayé ò rí i kò ṣẹ̀yìn ọlọ́run bọ́ọ̀mù aráyé bá ṣiṣẹ́ ibi tán wọ́n á tún máa ní pẹ́jálẹ̀ jáǹjẹ sanra olódùmarè ó máa fi àkọ́kàn jẹ dá ènìyàn ló sọra wọn dá tún ní dá ẹ máa wí pọ̀lẹ́ ẹ máa wí pọ̀lẹ́. ṣòro ìṣẹ̀lẹ̀ yìí gàlágà jù máa yá àfi ṣàríkọ́gbọ́n èyí tún jẹ́ tuntun lábẹ́ ọ̀run kàyéfì ńlọrọ̀ yìí jẹ́.